estaba yo. àjọ̀dún ọdún kẹta wọlé dé tògótògó àjọ̀dún ìdásílẹ̀ orí òkè àánú sìkù ti ìjọ CAC agbára ọlọ́run ní gbani tọ́lọ́run tọwọ́ wòlíì Moses i ọlágúdú gbé kalẹ̀ ó ti pọ́dún mẹ́ta o. àjọ̀dún ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí gan-an ni o àwọn wòlíì àgbáyé tọ́lọ́run ó lò níbẹ̀ ni pásítọ̀ E.O. ọ̀dẹ́jọbí àti bàbá bàbá prophet dr S.K. abiara pẹ̀lú bàbá olùgbàlejò fúnra rẹ̀ prophet Moses i ọlágúdú ibi yòówù kẹ́ ti máa bọ̀ ẹ̀yẹn sáté bọ́lẹ̀ ní ìyànà èkó yìí ẹ̀yí fọlọ́kadà pódókè anúsùkù lẹ́ ń lọ ní àdójúkọ ìsọ̀kan local government area ẹlẹ́kan akòmù ní ìpínlẹ̀ ọ̀ṣun àjọ̀dún àti àgbáyọrí àdúrà níjọ fún àkúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe bàbá sórí aago o oh eight o oh three four five three five nine six three ìwọ́tayé ń pán lójú ìwọ́tayé ń yọ lẹ́nu tó o ti rò pé òsọ́nà àbáyọ mọ́ ìwọ sá ti máa bọ̀ síbi àjọ̀dún ọdún kẹta sí orí òkè anúsùkù kíá lórí mọ̀ dájú pé agbára ọlọ́run ní gbani. ní tòótọ́ hallelujah gbogbo ìlú orílẹ̀-èdè àgbáyé gbogbo tẹ̀ ń wò mí ẹ kú ọjọ́ mẹ́ta lórúkọ jésù yóò dára fún ọ wàá láṣeyọrí wàá rí àánú gbà orúkọ mi ni prophet moses ibrahim ọlágúnjú bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ̀yin èèyàn mi gbogbo tó wà lọ́kàn mi ni káwọn èèyàn bọ́ lọ́wọ́ ìṣòro kí wọ́n bọ́ lọ́wọ́ ìdààmú kí wọ́n bọ́ lọ́wọ́ ìfòòró torí èmi mọ̀ pé tọ́wọ́ bá bọ́ kò sí ní tó lè ṣe ohun tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ mi nìyẹn ẹlòmíà ni ha bàbá ẹ̀yin ìsáàsì ọjọ́ọ̀bí mi ìsọjọ́ọ̀bí ìsáàsì àjọ̀dún àjọ̀dún tí mo máa ń ṣe láyé òun láàjàdọ̀dún pé káwọn èèyàn bọ́ nínú ìṣòro kí wọ́n bọ́ nínú ìdààmú orí mò ń pè ọ́ sí àjọ̀dún orí òkè àánú síkù wọn náà borúkọ yẹn orí òkè àánú síkù ní ìlú apòmù àti agbègbè ẹ̀ ní ẹlẹ́kan area ní Ọ̀ṣun state níbi tí ọlọ́run yóò ti ṣe ìyanu nínú ayé rẹ̀ ní oṣù tá a wà nù rẹ̀ tí í kẹsàn-án on the thirteen tí ó sì tí ó pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run tí ó bẹ̀rẹ̀ lọ́ọ̀dì thirteen tí ó sì parí lọ́ọ̀dì nineteen eléyìí kọjá bẹ́ẹ̀ ìwọ náà wo àwọn gbogbo tí ọlọ́run ti ṣe níbẹ̀ yẹn wo àwọn wo àwọn èèyàn tó wá ní january ọdún yìí kó tó nípa bẹ̀rẹ̀ knockdown mo fẹ́ kí o wá sí àjọ̀dún ọdún kẹta ó pé ọdún mẹ́ta gẹ́rẹ́gẹ́ tá a dórí òkè yẹn lẹ̀ ọlọ́run ń ṣiṣẹ́ ọlọ́run ń dábìrà àwọn ènìyàn àwọn ènìyàn wọ́n ń bọ́ lọ́wọ́ ìṣòro àti ìdààmú wọn jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ kan fún ọ àìrọ́mọ bí o àìlọ́kọ ọ̀dá o àìláyà ọ̀dá o ká máa máléjì ayé kò dáa rárá ṣùgbọ́n téèyàn bá súnmọ́ ọlọ́run kókó ọ̀rọ̀ wa tí a fẹ́ treat ní orí òkè láti jọ on the thirteen títí dọ̀n the nineteen òun náà ni èmi ò jẹ́ bàbá fún yín má gbàgbé òun ló jẹ́ àbàbà fún abrahamu nínú ìwé genesis orí kejìlá yẹn ó ní kó jáde àríkọ jáde ọwọ́ ọlọ́run sì wà mo sọ fún inú inú fídíò lẹ́nujọ́ mẹ́ta yìí kò yé èmi náà bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ òun pé tọ́lọ́mà ti ní ṣe nǹkan àjọ̀dún ọdún kẹta orí òkè ànúkù tá a dá a sílẹ̀ níbi tó ti rí bàbá àwọn ọ̀dẹ́jọ́bí tó rí bàbá abíára tó tún rí èmi ọmọ yín tí ọlọ́run ń lò ó tó àkókò jáde so máa bọ̀ sọ́dọ̀ bàbá tó tó ọgbà tí í ṣe ó ní èmi ó jẹ́ bàbá fún yín ẹ̀yin ó jẹ́ ọkùnrin mi ẹ̀yin ó jẹ́ obìnrin mi ọlọ́run yẹn ni à ń pè ọ́ fún ọlọ́run yẹn ti ń ṣiṣẹ́ tèmi ń wòran tí wọn náà fẹ́ wò rẹ̀ tó fẹ́ da ìbùkún àti àánú bù ọ́ tó fẹ́ bọ̀ lọ́wọ́ àgàn àìní ìpọ́njú àìsàn orí burúkú ní tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń jánárì le níbi tá a ti hàn náà ti àwọn èèyàn ẹ̀mí ọmọ la hàn bí afọ́jú ṣe kégbe nu ọlọ́run wà gẹ́gẹ́ bí àtijọ́ iṣẹ́ tọ́lọ́run ṣe lórí òkè yẹn àfi léèyàn bá débẹ̀ lèèyàn lè mọ̀ pé ọlọ́run kan tó wà tí ń ranni tí gbé ní ga máa bọ̀ nínú àjọ̀dún yẹn bí tó bá ti ń bọ̀ wọkọ̀ tí bá ń lọ sí Ifẹ̀ bọ́lẹ̀ ní ìyànà ìyànà ìyànà ìlú ní ni ń porúkọ ní sórí òkè àánú kù àánú sì kú o ọlọ́run sì ń jẹ́ bàbá fáwọn èèyàn o àkókò nìyí ẹni ọba jókòó nígbà tí èèyàn fi yà jẹrẹ níbikíbi tó bá ti ń bọ̀ má gbàgbé o mo sì sọ pé kó orin ni kó orin ọlọ́run fẹ́ ṣiṣẹ́ látọ̀ndé thirteen sí nineteen yóò ṣiṣẹ́ tiẹ̀ àlàáfíà ẹ wá bá wa jọ ẹ wá bá wa jọ àjọ̀dún ọdún kẹta wọlé dé tògótògó àjọ̀dún ìdásílẹ̀ orí òkè ànúsìkù ti ìjọ CAC agbára ọlọ́run nígbà ni tọ́lọ́run tọwọ́ wòlíì Moses i ọlágúdú gbé kalẹ̀ ó ti pọ́dún mẹ́ta o. àjọ̀dún ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí gan-an ni o àwọn wòlíì àgbáyé tọ́lọ́run ó lò níbẹ̀ ni pásítọ̀ E.O. ọ̀dẹ́jọbí àti bàbá prophet Dr. S.K. abiara pẹ̀lú bàbá olùgbàlejò fúnra rẹ̀ prophet Moses i ọ̀l lagunjú ibi yòówù kẹ́ ẹ ti máa bọ̀ ẹ̀yin ẹ̀sà ti bọ́lẹ̀ ní ìyànà èkó yìí ẹ̀yin fọlọ́kadà kódé òkè anúsùkù lẹ́ ń lọ ní àdójúkọ ìṣọ̀kan local government area ẹlẹ́kan apòmù ní ìpínlẹ̀ ọ̀ṣun àjọ̀dún àti àgbáyọrí àdúrà níjọ́ fún àkúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe bàbá sórí aago 08034535963 ìwọ táyé ń pọ́n lójú ìwọ táyé ń yọ lẹ́nu tó o ti rò pé òsọ́nà àbáyọ mọ́ ìwọ sá ti máa bọ̀ síbi àjọ̀dún ọdún kẹta sí orí òkè anúsùkù kíá lórí mọ̀ dájú pé àd agbára ọlọ́run ní gbani. ní tòótọ́.